ẹ kú òwúrọ̀ o ẹ̀yin olólùfẹ́ wa. ẹ ẹ ẹyà ṣe báyìí. ẹ kú òwúrọ̀ ẹ̀yin olólùfẹ́ ṣé dáadáa lẹ́wà ọmọ ńkọ́ ìyàwó ńkọ́ àlàáfíà ó máa bá gbogbo wa. ẹ kí ni àtàbùtù báwo ni mo wà pa. economy mo wà ok. nàìjíríà ṣé kò kàn yín. kò kàn mí. ẹ ṣúọ. mo ṣúọ. ẹ ṣúọ. mi ṣúọ. ọlọmọlẹ yín. <laughs> ẹ wá gbọ́ná tẹ́ni tí ò mọ̀ yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ dárúkọ yín ìlú wo lẹ ti wá kí wo lẹ ṣe bẹ̀rẹ̀ lórí fẹ́rẹ̀ jogi. orúkọ mi òun ni adéòtí ọlámilékan samuel gbogbo wa mọ̀ sí sam glorious ọmọ bíbí ìlú ọ̀ṣun state nílùú ìwó láti bí wa a bẹ̀rẹ̀ sam glorious ní october ten two thousand and ten october two thousand and two thousand and seventeen làwọn ò pé seven years ògo ni f'Olúwa. Ah, a àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tẹ wá bí nígbà àkọ́kọ́ a ti sọ púpọ̀ lọ́rọ̀ oh. ṣùgbọ́n nísẹ̀yìn kí ilẹ̀ ń pò lọ́wọ́ ah. fáwọn ará ilé ó yá kiri. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ń ṣàánú wa tó ń fàánú gé wa ró pàápàá jùlọ títí dọjọ́ òní àánú olúwa ó tún tẹ̀ wá síwájú wọ́n ń pè wá káàkiri orílẹ̀-èdè láti wá ṣe iṣẹ́ ìránṣẹ́ adúpẹ́ o fún àánú olúwa. kí gangan lẹ̀ ń pò báyìí tó ń gbóná lọ́wọ́ fẹlifẹli. ẹ̀yin olólùfẹ́ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín pátá lẹ ti ń retí iṣẹ́ tuntun wa tó ń bọ̀ lọ́nà tí à ń pè ní ọlọ́run ẹlẹ́rù ẹ wo àtàtò ìyọ́dún ẹ farabalẹ̀ kíákíá òde tán òde tán òde tán. kó tó di wípé wọn á lọ níbí máa ṣe àfihàn fún yín ní fẹrẹ jogi wọn mọ pé ẹ máa gbádùn ẹ ẹ máa gbádùn ẹ ṣùgbọ́n ká tó lọ wò ó ẹ gbọ́ná ṣé wọ́n bí yín báyìí kí ló dé tó fi kan rárá o wọn ò bí mi báyìí àyànmọ́ ni kádàrá tèmi rèé i don carry my cross for me not to be crushed. báwo gan ni ah, ó ṣe ṣẹlẹ̀ ah, ah. ìtàn yìí ìtàn tó gùn gan ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ elédùà kì í ṣàdídẹ̀ntì o ìlara lásán ló sọ mí dá lápá kan ayé máa le o ayé máa le o Sam Glorious ayé máa le o ni ṣùgbọ́n ṣá ó tó di wípé a máa lọ wò iṣẹ́ tó ń gbóná fẹlifẹli lọ́wọ́ kí ni ohun tí ó wù yín kí ẹ dà sí lẹ́nu iṣẹ́ yìí tẹ́ ò tí ì dà. Ah, ìbéèrè ńlá ó wù mí láti jẹ́ international minister ẹni tí olúwa yóò máa lò láti fi eré orí ìtàgé yí ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ padà sí rere láti sọ olórí burúkú dolórí ire láti mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kúrò nínú òkùnkùn fi wọ́n sínú ìmọ́lẹ̀ látara ẹ̀bùn tí olúwa fún wọn. ẹ̀yin ará ilé mo lérò wípé ẹ̀ ń gbádùn wa gidi gan-an

sam glorious ah káròyìn èèyàn kábà bẹ́ẹ̀ òun náà ni iye ọmọ ẹ̀dá láyé ah ẹ mọ iṣẹ́ yìí inú mi dùn pé ẹ mọ àmọ́ nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ bá ń dá sí lórí ètò ìkẹyà ká tó lọ wo àwọn iṣẹ́ yín tó ń gbóná lọ́wọ́ fẹlifẹli ẹ ṣé ó dáa kí èèyàn gbàgbé olóore ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ láàrin mi àtàbúrò mi tá a sì ń gbé ọ̀tá àti fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ṣó dáa kí èèyàn gbàgbé ibi téèyàn gbà kí èèyàn hmm. gbàgbé olóore hmm. kí ni tẹ́yìn rẹ̀ sí i ọlọ́dọ̀ tó bá gbàgbé orísun yóò gbẹ dànù ni. ní tèmi o ẹni tó bá gbàgbé olóore bí èèyàn gbàgbé olóore bí kò gbàgbé ọ̀run ó dàbí ẹni tó lu wá rán wá sáyé tó wá dáyé tán tó ní kò sọ lọ́hùn tó bá kú tán ibo ló fẹ́ wọ̀ lọ. yóò wọnú oòrùn lọ. inú oòrùn <laughs> bàbá o yóò wọnú oòrùn lọ. ẹni gbàgbé olóore bí kò gbàgbé ọ̀run ni. Hmm. ohun burúkú ni kí ká ṣe ni lóore kó gbàgbé bùsùgbọ́n àwọn àgbà ní oré tán àbí oré tá a ṣe rè oré pé a ṣe rè gbàgbé a ṣe rè a ṣe rè nìyàn lèmi ń gbàgbọ́ pé ó ń gbàgbé olóore. Ah! ọlọ́run bá mẹ́jọ kọ́ mọ́ ẹ̀yin aṣèrè lágbára ọlọ́run. ẹ̀yin ara ilé ẹ̀ ní ṣe eré o èmi náà ní ṣe eré iléeṣẹ́ Orísun àwọn ṣe eré gbogbo apákọ́tà àní ṣe torí pé àní gbàgbé olóore. <laughs> ó wù mí ká jẹ ẹran pẹlẹnu mm. ṣùgbọ́n ò fa ọ̀nà fún ó wù mí káwọn èèyàn gbádùn àwọn iṣẹ́ yín mm. síwájú sí i ẹ já wò báyìí àwọn èèyàn fẹ́ bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí kí ni orúkọ yín lórí Facebook. ẹ Sam Glorious Samuel S-A-M Sam Glorious ní Facebook Instagram Sam Glorious àwọn ṣẹwà náà wà lórí YouTube kẹ́ máa jẹ gbádùn rẹ̀ lọ síwájú àpọ̀ kẹ̀dẹ̀ invite wa káàkiri eh. kẹ́ ẹ tún ṣàánú fún wa kẹ́ ẹ pè wá. Eh, eh, kẹ́ ẹ ṣe yín lóore. kọ́ ṣe wá lóore kí ẹ̀yin náà lè mú wa. tọ́ bá sì ṣe wá lóore a ò ní gbàgbé torí pà ṣe èrè a ṣe èrè. ó dá bẹ́ẹ̀ ogun ara ní yàwé lórí pé àwọn yàwé rẹ̀ nílé wa o. bàbá yìí. ó ń jà lára ni ó ń jà títàfítàfítà la. tí ju ẹnájí two thousand lọ.